ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nurere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti life world èyí tó jẹ́ ẹ̀ka kan láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti bnaa ẹ̀ ti amẹ́ríkà èyí tó wà ní nàìjíríà tó fìdí kalẹ̀ sí ìlú ìbàdàn mo fẹ́ kí wa káàbọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà níbikíbi tí a wà ìbáà jẹnu ilé ìbáà ọkọ̀ ìbáà jórí ìrìn mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ èyí ní òní yìí gẹ́gẹ́ bí ìṣe wa a ó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti pàápàá lónìí yìí a ó máa wá ìdáhùn sí ìbéèrè wípé báwo ni ṣíṣe pàtàkì báwo ló ṣe ṣe pàtàkì fún mi láti máa gbé ìgbé ayé ìwà rere láti máa gbé ìgbé ayé ìwà rere láti tẹ̀síwájú láti máa gbé ìgbé ayé ìwà rere ká tó máa máa bá ọ̀rọ̀ Ọlọ́run yìí lọ ẹ jẹ́ ká jọ̀ọ́ tẹríba fún àdúrà Ọlọ́run ipá àtàgbára bàbá wa àti àjínde Ọlọ́run àjínde àti agbẹ́yìnga aṣẹ́yìn lọ́ba o Ọlọ́run ẹ gba ọpẹ́ wa lórí ayé àti ọkọ̀ kankan èyí tẹ́ fàánú dá sí lórí ayé àti ọkọ̀ kan èyí tẹ́ fi àánú bọ́ tẹ́ fàánú tọ́jú Ọlọ́run àdúpẹ́ fún ààbò yín lórí ayé wa àti pàápàá lórí orílẹ̀-èdè yìí pé bó ṣe le tó yẹ kó le mọ́ wa ọlọ́run ẹ gba ọpẹ́ wa jẹ́ àkókò tó fún ọ̀rọ̀ yín olúwa bíbélì wípé ó ní ìwọlé sí ọ̀rọ̀ yín a máa tan ìmọ́lẹ̀ a sì máa sọ àwọn òpèdè ọlọ́gbọ́n àkókò tó lórúkọ jésù ẹ wá fi ọ̀rọ̀ yín hàn wá ẹ wá fi ọ̀rọ̀ yín bọ́ wa olúwa nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí ká di alágbára ká di aṣẹ́gun kí orúkọ yín kó sì di àyìn nínú ayé wa a torí wípé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa ni mo gba àdúrà bí mo ṣe sọ ṣáájú ó ní wípé a máa wá ìdáhùn sí ìbéèrè báwo ló ṣe pàtàkì fún mi fún ìwọ fún àwa láti gbé ìgbé ayé láti máa gbé ìgbé ayé ìwà rere láti máa gbé ìgbé ayé rere how important is it for us to live consistent moral lives a máa wá ìdáhùn sí ọ̀rọ̀ yìí àkọ́kọ́ látinú ìwé orin dáfídì orin dáfídì orí orin ogún ó orin orin ogún ó lé mẹ́rin orin dáfídì orin ogún ó lé mẹ́rin psalm twenty four ẹ jẹ́ ká wò ó láti ẹsẹ̀ kẹta sí ẹsẹ̀ kẹrin ó ní ta ni yóò gun orí òkè olúwa lọ tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀ ó ní ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ẹ̀tàn ẹ ké hallelujah ẹ rí ìgbé ayé wa ó ní í ṣe pẹ̀lú dídúró níwájú ọlọ́run ó ní í ṣe pẹ̀lú gígun orí òkè olúwa lọ ó ní í ṣe pẹ̀lú ìsìn wa ìtẹ́wọ́gbà ó ní í ṣe níwájú ọlọ́run torí ìdí èyí ni bébèdè ṣe ń béèrè sam ni dáfídì ṣe ń béèrè pé ta ni yóò gorí òkè olúwa lọ ó sì sọ ó sì sọ àwọn nǹkan tí àwọn àwòmọ́ni tí èèyàn bẹ́ẹ̀ gbọ́dọ̀ ní ó lẹ́ni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun tó ní ni o so ó túmọ̀ sí pé ẹni tó jẹ́ pé ìṣe ọwọ́ ẹ̀ àti ìrònú àyà ìrònú orí èrò rí àbí ìrònú láti inú ọkùnrin ti inú ó jẹ́ èyí tó jẹ́ pé ó jẹ́ mímọ́ ó sì jẹ́ funfun níwájú ọlọ́run ìgbé ayé náà ń perú eléyìí ìwọ tí ò ń gbọ́ mi ìgbé ayé ọwọ́ mímọ́ ìgbé ayé àyà fífún òun ló máa lè gbà wá láàyè láti lè dúró níwájú ọlọ́run àti níwájú gbogbo ènìyàn òun ló máa lè jẹ́ kí iṣẹ́ ìsìn wa kó jẹ́ ìtẹ́wọ́gbà òun ló máa lè jẹ́ kí ìgbé ayé wa kó jẹ́ èyí tó máa ní láárí pàtàkì ẹni yẹn òun ni pé a lè dúró níwájú ọlọ́run a lè dúró níbi mímọ́ ọlọ́run a lè dúró lórí òkè ọlọ́run ìyẹn àkọ́kọ́ ohun kejì tó jẹ́ àǹfààní àbí pàtàkì gbígbé ìgbé ayé rere olójoojúmọ́ òun ló wà nínú ìwé ìwé òwe bí ọba Solomoni ṣe kọ sílẹ̀ ìwé òwe orí ìkejìdínní ọgbọ̀n ẹsẹ̀ ìkejì orí ìkejìdínní ọgbọ̀n ẹsẹ̀ ìkejì bíbélì wípé ó ní nípa ìrékọjá ilẹ̀ ni àwọn ìjòyè di púpọ̀ ṣùgbọ́n nípa amòye àti onímọ̀ àti onímọ̀ oní ìmọ̀ ènìyàn kan ó ní ni a ni ni a mú ilẹ̀ pé ẹ̀kẹ́ aleluya ohun tó ń sọ ni wípé ìjọba tàbí orílẹ̀-èdè kì yóò lè dúró nígbà tí àwọn tó jẹ́ adarí àbí àwọn aráàlú bá kún fún ìwà búburú ìwà tí kò dára ìwà àjẹrákábá ìwà búburú bí olè ipá ìwà ipá ìbátẹnìkejì jẹ́ gbogbo àwọn ìwà burúkú òun ló máa ń jẹ́ kí orílẹ̀-èdè kó wálẹ̀ bíbélì wípé ó ní òdodo ló máa ń ṣe kíni ló máa ń gbé orílẹ̀-èdè lékè ó ní ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ òun ni ẹ̀gàn orílẹ̀-èdè òun nìyẹn ìdí ẹ̀ nìyẹn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìjọba ló ń dojúdé ọ̀pọ̀lọpọ̀ ìjọba ilé ó ń dojúdé ọ̀pọ̀lọpọ̀ ìjọba ẹbí ó ń dojúdé ọ̀pọ̀lọpọ̀ ìjọba tá a lè fojú rí àti tá a lè fojú lọ́n gbogbo ẹ̀ ló ń dojúdé ọ̀pọ̀lọpọ̀ ìjọba okòwò ó ń dojúdé ìdí ẹ̀ ni wípé àwọn ènìyàn tí wọ́n ń ṣàkóso ìwà búburú kan ọwọ́ wọn bí a ò bá fẹ́ kí ayé wa dojúdé tá ò fẹ́ kí ilé wa kó dojúdé tá ò fẹ́ kí ayé àwọn ọmọ wa kó dojúdé tá ò fẹ́ kí okòwò àbí àlàáfíà wa kó dojúdé a gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé ó ń hùwà ìwà tó dára ní gbogbo ìgbà nígbà gbogbo ni o a ò gbọ́dọ̀ gbà kí ohunkóhun àbí ìṣẹ̀lẹ̀ kan wá sọ wá di èèyàn burúkú a gbọ́dọ̀ lè yàn láti lè máa gbé ìgbé ayé ìwà rere ó gbọ́dọ̀ jẹ́ ìpinnu wa a ò gbọ́dọ̀ máa dá bí àbá nìkan ṣùgbọ́n láti jẹ́ ìpinnu wa ta gbọ́dọ̀ fi sí ojú ìṣe tí a ò bá fẹ́ kí ayé wa ìdílé wa ìdáwọ́lé wa ìsinsìnyí wa ọjọ́ ọ̀la wa kó dojúdé lórúkọ Jésù ayé wò ní dojúdé o ṣùgbọ́n kì í ṣe àmì nìkan la gbọ́dọ̀ ṣe ṣùgbọ́n a gbọ́dọ̀ lè ṣiṣẹ́ tọ́ a gbọ́dọ̀ jẹun tó máa nípinnu àti lè yàn láti gbé ìgbé ayé èyí tó máa lè jẹ́ ìgbé ayé ìgbé ayé ìwà rere lójoojúmọ́ ayé wa ìkẹta òun ni wípé àwọn larí nínú ìwé ẹ́xódù yẹn ìwé ẹ́xódù orí ìkẹtàdínlọ́gbọ̀n orí ìkẹtàléníogún ẹ́xódù orí ìkẹtàléníogún ẹsẹ̀ ìkẹrìnléníogún exodus twenty three and verse twenty four ẹgbọ́n nǹkan tí bíbélì sọ ó wí ó ní ìwọ kò gbọ́dọ̀ tẹríba fún òrìṣà wọn bẹ́ẹ̀ ni ìwọ kò gbọ́dọ̀ sìn wọ́n kí o má sì ṣe ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn bí kò ṣe pé kí ìwọ kí o fọ́ wọn túútú kí ìwọ kí o sì wó ère wọn palẹ̀ ẹ̀kẹ́ hallelujah ohun tí a gbọ́dọ̀ máa ṣe òun ni bẹ́ẹ̀ lè sọ yìí ó ní a ò gbọ́dọ̀ sin àwọn òrìṣà àwọn òrìṣà àwọn òrìṣà orí tẹlifíṣàn àwọn òrìṣà ìwà búburú àwọn òrìṣà wọ̀nyí a ò gbọ́dọ̀ fọwọ́ bò wọ́n àwọn ìwàkíwà àwọn ọ̀rọ̀kọrọ̀ àwọn ìṣe tí kò ní tí kò ní gbé ẹbí ró àwọn ìṣe tí kò ní gbé àdúgbò ró àwọn ìṣe tí kò ní gbé okòwò wa ró tí kò ní gbé ẹbí wa ró tí kò ní gbé àwọn ọmọ wa ró tí kò ní gbé ìyàwó wa ró ó ní a ò gbọ́dọ̀ a ò gbọ́dọ̀ sìn wọ́n bí òrìṣà ṣùgbọ́n ká ṣe kí ni o ká fọ wọn tútú ká wó wọn palẹ̀ ká dẹ̀ ṣe kí ni o ká fọ́ wọn túútú ó ní Paul ṣe sọ ó ní ká má ṣe fi ìdọ́gba bá àwọn ohun ayé yìí ká má ṣe fi ìdọ́gba bá wọn kẹ́gbẹ́ pọ̀ ká má ṣe fi ìdọ́gba bá òkùnkùn kẹ́gbẹ́ pọ̀ ṣùgbọ́n ká má ṣe kí ni o ká máa bá wọn wí ká bá àwọn ọmọ wa wí ká bá àwọn ìyàwó wa wí ká bá àwọn ọkọ wa wí àwọn tá a láṣẹ lórí wọn ká bá wọn wí ká má ṣe gbààyè fún àwa àwa fúnra wa àbí fún àwọn tó yí wa ká ká má ṣe gbààyè fún àti yàn ìwà ibi àbí ìwà búburú tí kò bá ọ̀rọ̀ ọlọ́run mu tí kò bá iṣẹ́ ọlọ́run mu ká má ṣe gbààyè fún wọn tí a bá ń bá wọn wí yẹn à ń wó àwọn òrìṣà wọn yẹn à ń wó wọn palẹ̀ ni òrìṣà wo ni ìwọ ṣẹ́kù tó ò fẹ́ wó palẹ̀ òrìṣà wo ló wà nù ilé àbí wọ̀gán pápá tẹ̀lé òrìṣà ọ̀hún tí kò gbọ́ báwí tí kò lè gbọ́ ìbáwí ẹlòmíì mọ́ títí ẹ̀ a gbọ́dọ̀ lè gbààyè fún ẹ̀mí mọ́ lónìí láti lè wó àwọn òrìṣà yẹn palẹ̀ káwa fúnra wa dẹ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀mí mọ́ láti lè wó àwọn òrìṣà burúkú yẹn láti wó wọn palẹ̀ kúrò ní ayé wa torí pé ó ṣe pàtàkì fún wa nítorí àwọn èrè tó wà níbẹ̀ ni o láti lè yàn láti gbé ìgbé ayé ìgbé ayé ìwà rere ìwà ọmọlúàbí ìwà ẹni tí Jésù Kristi ń gbénú ẹ̀ ìwà ẹni tí ẹ̀mí mọ́ ń gbénú ẹ̀ àwọn àǹfààní tó pọ̀ ló dẹ̀ wà níbẹ̀ a ti sọ ṣáájú wípé ó máa lè jẹ́ káwọn èèyàn kan lè sinmi lé wa á jẹ́ kí ọlọ́run kó lè sinmi lé wa bí irú ti jóòbù ó ní jóòbù ó ní ìgbà tẹ̀sù ń fi ẹ tó ń fẹjọ́ jóòbù ó ní ìwọ ewu rí ìránṣẹ́ mi jóòbù bí ó ní ẹni tó kọ ibi ọlọ́run lè sinmi lé jóòbù ọlọ́run lè gbẹ́kẹ̀lé jóòbù ọlọ́run sì lè gbẹ́kẹ̀lé wa náà o ṣùgbọ́n láti yàn a gbọ́dọ̀ pinnu lábẹ́ ìrànlọ́wọ́ ẹ̀mí mímọ́ mo gbàdá pé Olúwa ràn wá lọ́wọ́ ní ibi tá a máa parí iṣẹ́ ìránṣẹ́ ẹ̀kọ́ tí a ti ń bábọ̀ láti ọ̀sẹ̀ kẹrin ibi tá a máa parí ẹ̀ sí nìyẹn ìyẹn ni ní ní ìwà tó ní iye lórí bí a ṣe lè ní ọ̀nà tá a lè gbà àti àwọn àǹfààní tó wà níbẹ̀ bá ṣe lè ṣàtúpalẹ̀ bá ṣe lè ṣe àyẹ̀wò ọkàn wa gbogbo ẹ̀ láti kọ́ mo gbàdúrà wípé gbogbo ìta ti gbọ́ yìí a lè mú wà bí a lè mú wù bí ìwà ní orúkọ Jésù Kristi àti nípasẹ̀ wa ayé yóò yan Ọlọ́run lógo ní orúkọ jésù kristi tí ìwọ bá ń fẹ́ ìbéèrè tàbí ẹ̀bẹ̀ àdúrà àbí ìmọ̀ràn o lè pè mí sórí eh, plus two two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ a ó tún máa pàdé ẹ jẹ́ ká gbàdúrà àjíǹde àti ìyàdúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo ìtẹ́tí kọ́ wa lónìí a béèrè fún orí ọ̀fẹ́ etí ìgbọ́ àti àyàgbàṣe ọ̀rọ̀ yín wípé kẹ́ yọ̀ǹda fún wa pé kí orúkọ yín nu ayọ̀ di àyìn ní ìparí iṣẹ́ èyí tá ti ọ̀rọ̀ ọlọ́run tá ti gbọ́ yìí pé kí ayé wa kó fi ògo fún orúkọ yín ní orúkọ jésù kristi onímọ̀ gbọ́ àdúrà àmín àmín àmín lórúkọ jésù jésù ni olúwa ó dàbọ̀.